ẹ tún darapọ̀ mọ́ a lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúnbòmẹ́hìn. àkòrí ọ̀rọ̀ tòní ni ǹjẹ́ ègún ìdílé wà. tẹ́ bá ń fẹ́ láti máa gba ọ̀rọ̀ báyìí lórí whatsapp lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ send yes lórí whatsapp sí 0809 678 1135 kí olúwa bùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. ẹ má máa gbàgbé láti máa gba àdúrà ègún ìdílé àti ẹ̀mí tí wọ́n gbé sí wa lára. ẹ gbà fún mi ẹ gbà fún gbogbo ìjọ ẹ gbà fún àwọn ọmọ mo máa mọ ohun tí mò ń wí nínú ilé rẹ má gbàgbé láti máa gbàdúrà ìgún ìdílé o àti ẹ̀mí tó ń gbèsè ẹ lára kíní kan ṣẹlẹ̀ nípa ti ọ̀rọ̀ Rúbẹ́n ohun tí a kà ní Genesis yẹn ó jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká kọ́kọ́ wo Genesis forty nine yẹn náà ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejì títí dé ẹsẹ̀ karùn-ún rẹ̀ mò ń sọ̀rọ̀ nípa ègún ìdílé gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run ẹ máa gbà o àtàwọn ẹ̀mí tí wọ́n gbé sí wa lára o Genesis forty nine two to five. ẹ pa ara yín jọ kí ẹ sì gbọ́ ẹ̀yin ọmọ Jákọ́bù kí ẹ sì fetí sí sí Ísírẹ́lì bàbá yín Rúbẹ̀ ìwọ ni àkọ́bí mi agbára mi. one. àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi. two. títayọ ọlá. three. àti títayọ agbára. four. ẹni rírú bí omi. five. ìwọ kì yóò lè tayọ. ìwọ kì yóò lè tayọ dúró bẹ́ẹ̀. kíní yìí jù bẹ́ẹ̀ lọ ohun tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin yìí nínú ẹ̀gún tí wọ́n gé yẹn bí ẹ ṣe ka yẹn ó jù bẹ́ẹ̀ lọ o nígbà tí ègún yẹn máa rò lórí ẹ ó jù bẹ́ẹ̀ lọ. nígbà tí a dé kúrónìkà kínní orí ìkarùn-ún ẹ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lórí irú bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yẹn márùn-ún ni o agbára mi ti tayọ ògo mi nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó jẹ́ ọ̀nà márùn-ún ìwọ ò ní tayọ. now ègún yẹn mo lù jù bẹ́ẹ̀ lọ nínú kúrónìkà eh, orí ìkíní orí ìkarùn-ún bẹ̀rẹ̀ sí kà fún mi. ǹjẹ́ àwọn ọmọ rúbẹ́nì. àwọn ọmọ rúbẹ́nì. àkọ́bí ísírẹ́lì. àkọ́bí ísírẹ́lì ẹ ti gbọ́ nǹkan tí bàbá ẹ sọ ńjọ́ yẹn. ṣùgbọ́n nígbà tí ègún yìí máa rò òun ni ẹ̀ ń gbọ́ yìí o ní kúrónìkà yìí o. nítorí òun lè àkọ́bí. nítorí òun lè àkọ́bí ṣùgbọ́n bí ó ti ṣe pé ó bà ẹni bàbá rẹ̀ jẹ́. ó bá ìyàwó bàbá rẹ̀ sùn. a fi ogún ìbí rẹ̀ fún àwọn ọmọ Jósẹ́fù. ṣé o gbọ́ nǹkan tí wọ́n sọ. number one. number two. ọmọ Jósẹ́fù ọmọ Ísírẹ́lì a kì yóò sì ka ìtàn ìdílé náà gẹ́gẹ́ bí ipò ìbí. gẹ́gẹ́ bí kí a kì yóò sì ka ìtàn ìdílé náà gẹ́gẹ́ bí ipò ìbí. now ó ṣe mí nídìí láti bẹ̀rẹ̀ question mo fẹ́ dáhùn fúnra mi. ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń Joseph wọ́n ní nígbà tó nígbà tí ègún yẹn máa rò náà wọ́n wá gbé ọjọ́ ìbí ẹ̀ ṣé òun làkọ́bí wọ́n wá gbé sórí Joseph bíbélì wá sọ pé àní máa kà pé Rúbẹ́nì ni àkọ́bí mọ́ ohun tó ń gbọ́ nìyẹn òun ló ń kà tó kà. ǹjẹ́ àwọn ọmọ Rúbẹ́nì àkọ́bí Ísírẹ́lì nítorí òun lè àkọ́bí. má gbàgbé pé Rúbẹ́nì yẹn ti bá tiẹ̀ lọ àwọn ọmọ Rúbẹ́nì àwọn ọmọ Rúbẹ́nì yes. nítorí òun lè àkọ́bí. òun ni àkọ́bí. ṣùgbọ́n ṣùgbọ́n. bí ó ṣe pé ó bà ẹni bàbá rẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni ó bá bá ìyàwó bàbá ẹ̀ sùn. a fi ogún ìbí rẹ̀ fún àwọn ọmọ Joseph ọmọ Israẹli. àwọn ọmọ Joseph ládẹ máa máa pè ní àkọ́bí Israel a ní pé Rúbẹ́n ní àkọ́bí mọ́ ní ẹ̀gún tí ó wà lórí ọmọkùnrin wọ́n ti yí ọjọ́ tó kà síwájú sí i a kì yóò sì ka ìtàn ìdílé náà gẹ́gẹ́ bí ipò ìbí. a kì yóò ka ìtàn ìdílé náà gẹ́gẹ́ bí ipò ìbí yẹn ni pé ká máa sọ pé Reuben làkọ́kọ́ kínní kan lè kejì èyí kínní kan kẹta èyí kẹkẹ nísìn àwọn ọmọ Joseph làkọ́kọ́ ó dára tó bá mi kà lẹ́ẹ̀kẹta tó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ǹjẹ́ àwọn ọmọ Reuben àkọ́bí Israẹli. mo sọ fún ẹ pé ẹ máa gbàdúrà ègún ìdílé o mo mọ ohun tí mò ń sọ o ẹ dẹ̀ máa gbàdúrà ẹ̀mí tán gbé sí yín lára o bẹ́ẹ̀ mi ṣe ń ṣe tí mò ń fọwọ́ sọ̀yà pé ogun ò borí mi bẹ́ẹ̀ ni mo ṣe ń kọ́ yín o ẹni bá létí kò gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún jọ. àwọn ọmọ Rúbẹ́n mò ń gbọ́. àkọ́bí Ísírẹ́lì. bẹ́ẹ̀ ni. nítorí òun ni àkọ́bí. òun ni àkọ́bí. ṣùgbọ́n. ṣùgbọ́n. ó ṣe pé ó bà ẹni bàbá rẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni. a fi ogún ìbí rẹ̀ fún àwọn ọmọ Joseph ọmọ Ísírẹ́lì. ogún ìbí ẹ̀ ó lọ sí ọ̀dọ̀ Joseph ìran wọn náà ní í ṣe ẹ̀ ìbọn mọ̀pọ̀ ogún ìbí ìsọ̀ ọ̀dọ̀ Jákọ́bù ló kúkú wá nǹkan yẹn ti gún yẹn ti wà nílé wọn òun náà ló túrò lórí lórí irú bẹ́ẹ̀ nìyí o ọlọ́mọdé kẹ́gun burúkú rò lórí ẹ o. wọ́n gbé wọ́n gbé ipò àkọ́bí. wọ́n wá gbé lọ sórí àwọn ọmọ Joseph. Joseph ò dẹ̀ bímọ púpọ̀ o Ephraim àti Manasseh la gbọ́ nínú ọ̀rọ̀ Joseph tó bá dẹ̀ gbọ́ bímọ jù yẹn lọ wọn ò kọ́lẹ̀ fún wa Ephraim àti Manasseh. wọ́n gbé ogún ìbí àkọ́bí ní ti Jákọ́bù Joseph ẹ má gbàgbé pé òun ni wọ́n bí kí wọ́n tó bí Benjamin so òun ni wọ́n fẹ́ benjamin labikẹyin. lẹ́yìn abikẹyin joseph. now wọ́n wá gbé ẹni ìkíní wọ́n wá gbé sórí ìkọkànlá torí ipò kọkànlá ni joseph wà. ègún gbé ohun tó wà ní ipò kíní ó gbé sí orí ipò ìkọkànlá lára àwọn ọmọ ìsírẹ́lì àtúwà sọ pé yes a kì yóò sì ka ìtàn ìdílé náà gẹ́gẹ́ bí ipò ìbí. láti sísìn yìí lọ àní máa ka àní máa sọ pé rúbẹ́ẹ̀nì ni àkọ́kọ́ níbi tí ègún yẹn lágbára dé àní máa sọ pé rúbẹ́ẹ̀nì àkọ́kọ́ jósẹ́fù ládẹ máa máa pè báyìí nínú àwọn méjì tó délẹ̀ Kénáánì tí wọ́n wọ ilẹ̀ náà tí à ń sọ̀rọ̀ ẹ̀ka wọ̀ nínú àwọn méjì tí ó wọ̀ ọ́ ìran Joseph ní ìran Joshua ìran Ephraim. má gbàgbé pé Joshua ni wọ́n gbé àṣẹ lé lọ́wọ́ pé kó máa pín ilẹ̀ ṣé ọ̀rọ̀ ò ti ṣe báyìí ṣé ò ti ṣe báyìí ṣé Joshua ṣé ọmọ Joseph ni yóò máa pín ilẹ̀ fún àwọn ọmọ Israel àbí ọmọ àbí ọmọ Rúbẹ̀ ègún burúkú ọ̀mà ni wàá rí sọ bẹ́ẹ̀. Ephraim láti ìdílé Ephraim ni Joshua ti jáde wá láti ìdílé Juda ni Kálẹ́bù ti jáde. ṣùgbọ́n ọ̀rọ̀ tí à ń kà yìí ò sọ pé wọ́n gbé àṣẹ yẹn sórí orí Juda rárá wọ́n ní lórí Joseph ni wọ́n gbélé ẹ mọ́ra o pẹ̀lú gbogbo ohun tí Mósè sọ lórí rúbẹ̀ wọn ò yí àṣẹ yìí padà ọ̀rọ̀ ìbọn sórí Joseph pò àwọn ọmọ Joseph lọ́yà mọ́ pín ilẹ̀ àwọn ọmọ Joseph lọ́lọ́run kà sí ilé ọlọ́ọ̀tọ́ nígbà tí wọ́n máa dé ilẹ̀ Canaan after four hundred and seventy years ọmọ Joseph ìran Joseph àti ìran Judah ló dé ilẹ̀ Canaan. ṣùgbọ́n nígbà tí wọ́n máa pín ilẹ̀ wọ́n gbé àṣẹ yẹn sórí. Joshua kí ọ̀rọ̀ tí a ń ka ìkó lè ṣe pé a kì yóò dẹ̀ máa ka ìtàn àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe bí wọ́n mọ́ àti yí ìbí yẹn àti yí sórí Joseph wọ́n ti wá sọ Joseph di àkọ́bí Israeli báyìí. Joseph tẹ̀ ń gbógun tì tẹ́ torí ẹ̀ kúrò nílẹ̀ Canaan àti padà síbẹ̀ tó ná yín ní four hundred and seventy years Joseph tó kó yín dé ilẹ̀ àjèjì ní ìsìn wọ́n ti wá fi ṣe àkọ́bí Israel àti pé nígbà tí wọ́n máa pín ilẹ̀ ṣe la rí pé Joshua wá láti ìran Ephraim tí í ṣe ọmọ Joseph nígbà tí Caleb wá láti ìran Judah tí í ṣe kálẹ́bù tí í ṣe ìran Júdà tó bá ka ẹsẹ̀ kejì wàá bá ọ̀rọ̀ Júdà ìpàdé. nítorí Júdà borí gbogbo nítorí Júdà borí àwọn arákùnrin rẹ̀. nítorí Júdà borí gbogbo àwọn arákùnrin rẹ̀. àti lọ́dọ̀ rẹ̀ ni aláṣẹ ti jáde wá. ní ọ̀dọ̀ rẹ̀ ni àwọn aláṣẹ ti jáde wá. ṣùgbọ́n ogún ìbí jẹ́ ti Jósẹ́fù. ṣé o gbọ́. bó tilẹ̀ jẹ́ pé Júdà kì í ṣẹni yẹpẹrẹ láti ọ̀dọ̀ ẹ̀ làwọn aláṣẹ ti jáde kí ni ìtumọ̀ yẹn àwọn wòlíì ńláńlá àwọn ọba ọba ọba ọba ọba ọba wọ́n jáde lọ́dọ̀ ẹ̀ lóòótọ́ lóòótọ́ ṣùgbọ́n ní ti ogún ìbí Joseph lónìí yẹn ni pé ní ìsìn tá a bá máa tá a bá ń sọ̀rọ̀ Israel tá a bá sọ pé Rúbẹ́lì àkọ́kọ́ kìnìkan kìnìkan kìnìkan you are wrong bíbélì sọ bẹ́ẹ̀ lórí wọn ti yí ègún yẹn yí. ó dàbí ègún tó wà lórí ọmọ ènìyàn pé erùpẹ̀ ni ìwọ ìwọ yóò sì padà di erùpẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tí Jésù ṣe lóòkè Kálífárì gbogbo ìyà tó jẹ gbogbo gbogbo ìyà tó jẹ gbogbo ìdáríjì ẹ̀ṣẹ̀ lóòkè Kálífárì yẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn ń lọ nù lẹ̀ ni. ìyẹ̀pẹ̀ sáà ni ìwọ wọn yóò sì padà dé erùpẹ̀ Jésù nìkan yọṣọ ni ò ní ègún yẹn lórí ìgbà tí Elijah tí ò fẹ́ ní ègún yẹn lórí tí wọ́n lo ẹsẹ̀ fún tí wọ́n fi kẹ̀kẹ́ gbé lọ sọ́run wọ́n rí i pé wọ́n dá padà lọ sínú ilẹ̀ ẹ má fọ̀rọ̀ ègún ìdílé ṣeré o wọ́n ń ṣàlàyé fún yín ohun tó ń pè lẹ́gùn ìdílé ẹ máa gbà o ẹ dẹ̀ máa gbàdúrà pé ẹ̀mí tí wọ́n gbé sí wa lára kọlọ́run bá wa parun ènìyàn ṣé mọ̀ pé ègún yìí ti gbẹ̀mí sí yàn lára àbí kí lè yàn gbá. o ò nídìí láti tọrọ ẹ jẹ tẹ́mi bá sọ pé ẹ gbàdúrà fún mi pé ẹ̀mí tí wọ́n gbé sí mi lára ńgbà tẹ́mi ń gbà mo ti gbà kọjá lálẹ́ yìí látara mo ti ń gbà ẹ̀mí gbé sí mi lára mi ń tọ́ra mi jẹ ènìyàn ló sáwọ̀ látòkè bó ti ń ilé kọjá mo ti jáde mélòó mélòó kọjá ọlọ́run jọ fẹ́ gbàdúrà pé ẹ̀mí kan wà lára ta ló máa bá wọn rù ẹ ṣe wọlé mi náà màmá wá káàkiri. ìwọ ọ̀ràn tí ègún ìdílé ọ̀tí àmọ̀pẹ́ ègún ọ̀hún tẹ̀ tó yìí ọ̀tí àmọ̀pẹ́ nǹkan tọ́tọ́ yìí tẹ̀ wà nú bíbélì. ọjọ́ ìbí tó gbà lórí ìsọ̀ ṣé ó padà wọ́n ti gbà wọ́n gbà wọ́n ti gbé lẹ́jọ́ yẹ Jákọ́bù lọ́wọ́. ẹ máa gbàdúrà ègún ẹ máa gbà o ẹnì kankan yín o. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn Olúfayọ bí Ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí ẹ bá ń fẹ́ láti máa gba ọ̀rọ̀ báyìí lórí whatsapp lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ send yes lórí whatsapp sí 0809 678 1135 lórí wàbùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa.